ìtí wọn gbé kalẹ̀ ládùúgbò yín sọ àpé inú máa ń run wọn ni tọ́ bá ti ń sọ̀rọ̀ inú máa ń run wọn ni torí pé tí wọ́n ń sọ kò bá ẹ̀jẹ̀ mu ó sì ń ṣe bí àwọn ìjọ núhù ṣe máa ń ṣe tinubu bá ti bẹ̀rẹ̀ wáàsì wọn á lọ kọ́ sórí ibùsùn wọn wọn wà á yí aṣọ mọ́ orí wọn wà á ti ọmọ níkàbọ̀ inú etí wọn kí wọ́n má bàa gbọ́ nǹkan tí inú wù wí. ṣé ìwọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ọ̀nà ló lè gbà ṣiṣẹ́ bẹ́ẹ̀ o bóyá ayé ti dáyé rédíò oníwàásù ń sọ̀rọ̀ rédíò lọ́wọ́ òní bá ń pa rédíò ń jayé bá ń pa bá ń pa ó ti yí sọ fún mọ́rínù àdórí tv ni oní bá ń pa kí ni jàre mo ṣe bíi. òṣùpá ló fẹ́ kọrin ni ìmọ̀ pé wọ́n wà sí àgbáyé ni máa ń pàjáde ó ti ó ti ṣe iṣẹ́ ìjọlúwùnú tọba wa ṣerú ṣe báwọn tó lọ kó sínú fìtínà abẹ̀sìnjẹ́ ta ni gba àwáwí lọ́wọ́ rẹ̀ sọ ọmọ nta fa fẹ́ sọ njọ́ náà bóyá ọ̀rọ̀ ọ̀nà wa kíndùn Islam ló fẹ́ sọ bóyá fẹ́ tìrìtì ṣíríkù bóyá fẹ́ tìrìtì kúfúrú bóyá fẹ́ tìrìtì tí ń pa ọ́ àmọ́ ó ní wọ́n pa rédíò ó ní wọ́n pa tẹlifíṣàn. tó bá sì jẹ́ orí spíkà lọ́wọ́ tí ń wá bọ́ ọ ti mọ táàmù tí ó ṣe lẹ́kítọ̀ ọkà kú lé ni wọ́n bá sí i lọ ó fẹ́ bẹ̀rẹ̀ lẹ́kítọ̀ ẹ̀ kò lè kọjá four hours sí ìparí lẹ́kítọ̀ rẹ̀ lẹ́yìn four hours ó kọ́ darí délé tá ló ń ṣe ara ẹ ló ń ṣe náà nídàkejì kẹ́nìkan wá káràmásìkì ìmọ̀ tẹ́tí gbọ́ àwọn ọ̀rọ̀ kó káràmásìkì ẹ̀ débi pé ó tẹ̀lé ìlànà àwọn sálàfù ìlànà àwọn sálàfù ni wípé dún ní mọ́ ọ̀dọ̀ àfa rẹ̀ dún ní mọ́ ọ̀dọ̀ àfa rẹ̀ kèé ṣe ìlànà àwọn sálàfù ni pé lọ sọ́tún lọ sósì lọ sáàrin lọ síwájú lọ sẹ́yìn ọ̀dẹ́rì nǹkan kan mú nana àwọn salaf ó ní pé dúnímọ̀ ọ̀dọ̀ àwọn àfa rẹ̀ Imam Maliki ó dín mọ́ àfa rẹ̀ tó fi gba gbogbo mọ̀ tí ń bẹ ni àfa tiẹ̀ náà ó dúnímọ̀ àfa ni so idunima ọ̀dọ̀ àfa kan tó ti mọ̀ pé eléyìí o àfa súnà ni àmọ́ tó ń ti bó ṣe wáá dún ní mọ́dọ̀ náà ó tún lọ ṣe mistake ẹ jẹ́ kí n má bẹ̀rẹ̀ wá àwọn sọ̀hábà tẹ́ ń bẹ Mádínà wọ́n dún ní mọ́ òjíṣẹ́ ọlọ́run gan dọjọ́ òkú òjíṣẹ́ ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ tó ti bó ti já sí pé ibikíbi tẹ́ ń bá ti pàdé òjíṣẹ́ ọlọ́run ìmọ̀ ni ìbàjẹ́ ló mọ́sálásí ìmọ̀ ni wọ́n mọ̀ gbọ́ ìbá àgẹ́ta ìmọ̀ ni wọ́n mọ̀ gbọ́ ọ wà nílùú ìmọ̀ ni ọ wà ládò ìmọ̀ ni tó ti bẹ́ẹ̀ sàádé kan kòkòrò jomijomi ọmọ lọ ha òkà ọlọ ha òkà kò mọ̀ pé ihá òkà fún àìsàn kò mọ̀ pé ẹbọ ni tóun ti bó ti jásí pé ó súnmọ́ òjìṣí ọlọ́run pẹ́kípẹ́kí tó kò mọ̀ pé ihá òkà fún àìsàn kò kò kò mọ̀ pé ṣíríkù ni now títí tànàbí fi wárí lọ́wọ́ rẹ̀ kí leléyìí ó ní kòkòrò jomijomi ló ń dààmú nǹkan ọ̀hún ẹnìkan sọ fún mi pé tó ń bá ti lè fi òka yìí sí pé yóò gbẹ ànàbí ni kò ní gbẹ láéláé ẹbọ ni yọdánù èyí ti ṣe tànàbí ò sọ pé ẹlẹ́bọ ni ọ́ yàtọ̀ ń bẹ láàrin ẹbọ ni àti ẹlẹ́bọ ni ọ́ mo fẹ́ kẹ́ gbọ́ àníyé dáadáa ìntàn àmọ́ gàbàtà ògbọ́yé nu àti jàbàtà yàtọ̀ ń bẹ láàrin pé ẹbọ ni àti ẹlẹ́bọ ni a pè nǹkan ní ẹbọ tá a bá bá lọ́wọ́ mùsùlùmí tí ò lẹ́bọ ṣe ẹbọ lélẹ́yìí kì í ṣòun láàpè ní ẹlẹ́bọ rárá torí ìpìlẹ̀ tá a mọ mùsùlùmí sí ni pé kò ní jẹ́lẹ́bọ ìpìlẹ̀ nìyẹn pé ẹ bá ti jẹ́ mùsùlùmí o kò ní í ṣẹbọ ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n àwa ká nǹkan tí ó jẹ́ ẹbọ aka máa lọ́wọ́ ní nǹkan tí kò sí ìyapẹ́ ẹnu àwọn àfáà lórí rẹ̀ ìntàwí ni pé ẹbọ lè tẹ̀ ń ṣe yìí a ní sọ pé ẹlẹ́bọ nìyí àpẹẹrẹ mi rèé tí a bá rí mùsùlùmí kan tí ó ń ṣe mòlídì ìpìlẹ̀ ni ká sọ pé à bídíà lè tẹ̀ ń ṣe yìí a ní í pè ní oníbídíà torí pé tó o bá ti pè lóníbídíà ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ pátá ni bídíà gbogbo ìròrí ẹ̀ iṣẹ́ ẹ̀ eré rẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ ìwọṣọ rẹ̀ bídíà ni òun fúnra rẹ̀ sì ń sọ pé ìṣe bídíà ẹ̀tọ́ ni nígbà náà yọ àdí alùlẹ̀ bídíà àmọ́ mùsùlùmí tó máa ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam tá a wá ká ntọ́ jẹmọ́ bídíà tá a ká ma lọ́wọ́ ohun tá a ni pé à ìṣe báyìí tó ń ṣe bídíà ni a ní sọ pé alùpùpù ń bídíà ni ń bídíà ni a sọ̀rọ̀ kó o ṣe mòlídì ṣé ọ̀wọ́ pé ó mú tẹ̀sùn máa lọ́wọ́ sọ̀rọ̀ kó o ṣe ọjọ́ òbí rẹ̀ ló ti yá wa di alùbídíà ara o ìṣe rẹ̀ tá a ká ohun tó ṣe ohun a sọ pé a bídíà lélẹ́yìí o eléyìí kì í ṣe súnà ànábì ẹni tó bá jura rẹ̀ lẹ̀ fún bídíà ní gbogbo ọ̀nà làápè ní kíni alòlè bídíà ẹwà wọn sufi nìsín wọn ní sufi wọn jura wọn lẹ̀ pátápátá fún kíni fún bídíà wọn jura wọn lẹ̀ pátápátá fún bídíà onísúfì ò lè kírun láì fi bídíà bẹ̀rẹ̀ láì fi bídíà parí rẹ̀ nígbà tí fẹ́ sèkọ́ mọ̀ kí wọ́n tó sèkọ́ mọ̀ wọ́n kọ́ pa sọ̀látùl fàtì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá lẹ́ẹ̀kan náà lamusalala mamadu wọ́n kà jù sí ni tá a máa tún parí ìrun náà ètí wọ́n tún ṣe náà nìyẹn kò sí àlámọ̀rí ayé wọn kan àfi kí bídíò bẹ̀rẹ̀ rẹ̀ kí bídíò wà láàrin kí bídíò wà ní ìparí irú àwọn yẹn they are qualified to be alulibidia amẹ́rin tí kìí ṣe yẹn tó sì súnmọ́ àwọn onímọ̀ wọ́n ń gbọ́dọ̀ nílẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àlámọ̀rí kan ò mọ̀ yé o nínú àlámọ̀rí tí máa ń mú yàn di kèfèrí ó sì ṣe nǹkan náà ṣíṣe tó bá ṣe ń àní sáré sọ pé ó ti di kèfèrí n tá sọ ni pé n tó ṣe ìṣe kúfúrú ni tàbí ṣe ṣíríkù ni ẹ tí wàá mú àpẹẹrẹ mi wá ó ní àpẹẹrẹ àlìhínà ìtẹ̀kíní ìtẹ̀kíní. lọ́dọ̀ àwọn jàbàtà ńkò ẹ̀ ń bá ti tẹ̀ kíyàn ó ti tẹ̀lẹ́ ṣé bẹ́ẹ̀ sì ni rárá kì í ṣẹlẹ̀ bọ̀ mujarradu ọ̀wọ́ pé èèyàn tẹ̀ kíyàn kò sọ̀yàn di ẹlẹ́bọ ṣùgbọ́n sọ̀yàn di ẹni tó yapa àṣẹ òjíṣẹ́ ọlọ́run torí pé òjíṣẹ́ ọlọ́run kọ̀ ọ́ fún wa kí ẹnìkan kọ́ tẹ̀ kí ẹnìkejì rẹ̀ inú ẹ irú ẹni yòówù torí ọ jẹ́ kíkọ̀ ni la má ṣe bẹ́ẹ̀ mo ń tá ànábì kọ̀pọ̀ ànábì ọ̀sán pé síríkù a sì mọ kí ó jà ànábì lọ ǹjẹ́ nìkan lè tẹ̀ kí ẹnìkejì rẹ̀ wọ́n bá ànábì léèrè báwọn jésì bá jẹ́ ẹbọ ànábì ọ̀sán pé síríkù tẹ́sì bá jẹ́ kúfúrù àlébẹ̀ sọ pé kúfúrù tẹ́sì bá jẹ́ bídíà yóò ní bídíà ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ ó ní lá no rárá so ìyẹn jẹ́ ká mọ̀ wípé mujarrad ordinarily pé ọ̀fẹ́ kí lágbájá sẹ́sì mọ̀ pé péyàn kíyàn náà àpọ́nlé ni kíkíyàn àbí àpọ́nlé ni péyàn kíyàn náà péyàn bá kéyàn ẹnìkejì rẹ̀ ìyẹn pọ́nlé ni so agasi pé tí ìtẹ̀ rẹ fún ẹnìkejì tọ́ba mọ lórí níta gbọ́yé sí ìkíni níta ò ṣe ò dáa kalas níta ò ṣe kò ṣe kíni kò dáa títí rẹ tọ́ba mọ lórí pé ìkíni ìkíni yálà ìkí àgbà ìkí aṣíwájú ìkí ọba ìkíjòyè ìkí ọkọ ìkí olùkọ́ títí tẹ̀rẹ̀ ò bá tayọ ìkíni lọ èsì ẹ̀ ní láà ìsítárẹ̀bì mú wa nù ọlọ́run ló pé kárẹ̀bì ò sọ̀rọ̀ àwọn ọmọ gàbàtà àwọn ọba fún wa problem ìbá fún wa problem àwọn gbà tó ọlọ́run mú wa wọ́n bí ànẹ́bì náà léèrè pé tẹnìkan bá pàdé ẹnìkejì rẹ̀ tó wá tẹ̀kì tó lè tẹ̀kì ànábì sì fún wọn lésì pé láà ìtumọ̀ láà sì ní kí ni lóò rárá now masiala kan masiala mọ́síálà míì òní mọ́síálà ti ń jẹ́ ẹbọ ṣíríkù. E táwọn afáà bá ń ka ti ń jẹ́ síríkù pé síríkù nàmbà wán síríkù nàmbà tú síríkù nàmbà tírì àfáà wọn lùwọ́ gbọ́rí tọ́ka pé títẹ̀ síríkù ni nígbà tí wọ́n ń pín ọ̀rọ̀ ṣíríkù tí wọ́n ń pín ṣíríkù wọ́n kọ́ sọ pé ṣíríkù akbar ṣíríkù asgar wà ṣíríkù khafi ẹbọ ńlá ẹbọ kékeré ẹbọ tó farasin wọn a máa mú àpẹẹrẹ ẹbọ ńlá wá wọn ni bíi ṣírkù dáwà ìpè nǹkan míì láti tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ nǹkan tí ò ní kápá àfọlọ́hùn àbí wọ́n tún mú ṣírkù mahaba ẹbọ ìfẹ́ kíyàn nífẹ̀ẹ́ ẹ̀dá kan ju aláwo lọ now gbogbo àpẹẹrẹ tí wọ́n á mú wá fún ṣíríkù akíbar àti ṣíríkù asgar àti ṣíríkù khafi ẹ àpẹẹrẹ ti ṣíríkù asgar onírìyà ṣìkárí mi àpẹẹrẹ ti ṣíríkù khafi oní bíi kọ́ sọ pé níwájú ọlọ́run àti èèyàn tọ́lọ̀ ń bá fẹ́ tìyẹn náà bá fẹ́ bẹ́ẹ̀ àpẹẹrẹ ṣíríkù khafi nù náà èwo ń bẹ̀ ni wọ́n àáfàá sọ pé ìtẹ̀kíni ṣíríkù ni kò sí kò sí tí àkàkà tó lè ka àfi tó bá túwìsì àfi tó bá túwìsì tó yí lọ́rùn síbẹ̀ ló kù kò sí tí àkàkà tí wọ́n ti sọ fún wọn pé ordinary pé ìkíni wọ́n máa ń classify ẹ̀ bọ wọ́n máa kà mọ́ kò sí bẹ́ẹ̀ now ó túmọ̀ sí pé mọ́síálà ìkíni ọ̀tọ̀ masiala ẹbọ ọ̀tọ̀ sẹńdẹ báwọn now wọn wá ní point of conduction ìkíni àti ẹbọ oníkíni point of conduction point of conduction bẹ́ẹ̀ ni pé nínú rẹ ẹbọ tó jẹ́ bọ́ ńlá oníṣíríkù dáwà àbí? ṣírìkù dáwà ẹbọ àdúà ẹni tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹnìkan yàtọ̀ sí Allah ní nǹkan tó nítọ̀hún ò lágbára àti fún un kí ló máa jẹ́ haalu ẹ̀ kí ló máa jẹ́ kọ̀ǹdíṣàn rẹ̀ lásìkò tó fi ń tọrọ nǹkan wọn bí kó wà lórí ìkúnlẹ̀ àbí. àbí bíi kó ṣe báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣẹ́ǹdé báwọn ẹni tó fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀dá mi yàtọ̀ sí Allah ní nǹkan tí ẹ̀dá yẹn ò lágbára rẹ̀ àfọlọ́hùn èèyàn lè dúwájú Jésù lápẹ̀rẹ̀ kí pásítọ̀ kó dó síwájú Jésù kó fẹ́ tọrọ agbára ńlá lọ́wọ́ rẹ̀ káwá jókòó báyìí ni Jésù mo fẹ́ kó o fún àwọn wọ̀nyí ní ọmọ wò eléyìí tí ọba tí ì soríire nu wọn jẹ́ kó soríire lọ́dún yìí o àwọn ọmọ ìjọba wò pé pastor what is wrong so definitely pastor náà gbọ́dọ̀ wà ní ìṣesí kan tí wọ́n mọ̀ pé ìṣesí etí ń tọrọ nǹkan lọ́dọ̀ ẹnìkan ni bí kò ṣe báyìí oh Jesus oh jesus wọ́n ṣàgbọ́dọ̀ tẹrí bí ọba lè kúnlẹ̀ yóò tẹrí mọ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni now n ti ń tọrọ ó ń tọrọ ẹ̀ lọ́dọ̀ ẹni tí ò ní kápá àti fún un lójó jẹbọ àbí ṣùgbọ́n hálù tó wà kọ̀ǹdíṣàn tó wà tó fi ń tọrọ kínní yẹn a tún wá rí i pé ó tẹ̀ ní abala títẹ̀ ó jọ ẹnìkan tóun fẹ́ kí ẹlòmíì tóun náà tẹ̀ gẹ́gẹ́sì rí gẹ́gẹ́sì tí mo sọ wá nísìnyí ní abala abẹ yẹn ó fara jọ ẹni tí ò tọrọ nǹkan àmọ́ tóun fẹ́ kí ẹnìkan tóun náà tẹ̀ adé point of intersection bẹ̀ yẹn ni pé pásítọ̀ ti ń tọrọ nǹkan lọ́wọ́ Jésù ọ̀tẹ̀ gbólóhùn tẹ̀ ọwọ́ àbẹ̀ èyí tó ń kí ẹlòmíì ọ̀tẹ̀ gbólóhùn tẹ̀ ó wà nbẹ̀ ajásí pé títẹ̀ náà fi jọra wọn wọn ò jọra wọn ní kókó tí wọ́n ń ṣe. ǹjẹ́ ẹgbọ́n tí mo wúyé níbi títẹ̀ mo jọra wọn ṣùgbọ́n Mr. Pastor òun ń tọrọ nǹkan lọ́dọ̀ Jésù Mr. Muslim òun ń kí bàbá rẹ̀ tàbí àbá rẹ̀ àbí kì í ṣe pé ń tọrọ nǹkan irú ètí pásítọ̀ ń tọrọ lọ́dọ̀ Jésù gèdè pé òun ń tọrọ ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ àbí àfa rẹ̀ tó sì hàn sí bẹ́ẹ̀ pé salamu aleykum sa àbí àbí ó tọrọ nǹkan nù salamu aleykum sa now but ètò ní tọkọ Jésù in the blood of Jesus kí ni ṣe bọ̀tán méjèèjì jọ sí kí ni wọ́n jọ tẹ̀ ni báwo ló ṣe wá gbé ìdájọ́ tí ń bẹ lórí pásítọ̀ bó ló ṣe gbé lórí mùsùlùmí tó ń kí àfa rẹ̀ pẹ̀lú títẹ̀ ó ti fi hàn pa aláìmọ̀kan ni ọ́ ó fi hàn kedegbe pé aláìmọ̀kan ni ọ́ ọkàn sọ pé onímọ̀ ni o ajá ìlú mùrákàbù gan ni ọ́ èso dárí aláìmọ̀kan ìlú ajá ìlú mùrákàbù you are just an ignorant seeing yourself as a scholar tó o bá lè mọ ìyàtọ̀ láàrin pásítọ̀ tó ń tọrọ nǹkan lọ́wọ́ Jésù àti mùsùlùmí tó fẹ́ kí àfa rẹ̀ tàbí bàbá rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú títẹ̀ tó ọba lè mọ̀ ìyàtọ̀ láàrin rẹ̀ á tún wá dá ọ padà sínú tànàbí sọ. nígbà tí wọ́n bi ànábì léèrè nípa ẹni tó fẹ́ tẹ̀ kíyàn kí lè sí tànàbí mú wá là nígbà tí kùránì ń sọ nípa àwọn tí ń pe nǹkan mi Ọlọ́run ní nǹkan tí wọn ò ní kápá lórí rẹ̀ kí ni nǹkan tí islam pè yẹn ṣíríkù ó sì wáá sọ pé ọ̀wọ́ kúnyàn tẹ̀ kíyàn olo ti ṣẹ̀bọ̀ níbo ló ti rẹ́rìí yẹn. náà lọ́jọ́ sọ pé mi ẹ̀ bá ti fi síbi jẹun ó ti di kébìrì. irú àwọn àfáàtì bá ń sọ báwọn kò yẹ kó tiẹ̀ mọ gbọ́n kankan nú ọ̀rọ̀ wọn torí pé gàárì wọn ó ti dàpọ̀ mọ́ yéèpẹ̀ ẹ̀ wàhálà sì ni ó jẹ́ fún ọ kó o sì fi ogún ọdún sẹpẹrẹtì gàárì àti yèèpẹ̀ lọ́tọ̀ nígbà tí àwọn gàárì kan bẹ tó mọ́ tónítóní tí olókùúta tí ò ní yèèpẹ̀ ni. mo lérò pé ọ̀rọ̀ ìdájọ́ títẹ̀ kìíní ó tún yẹ kó tún yí ọ sí láàárọ̀ yìí àbí pé ọwọ́ pé èèyàn kan tẹ̀ kí yàn kò sọ́ di kèfèrí kódà tó o bá tún sọ fún un wípé àlébì ni a máa tẹ̀ kí yàn tó ń sọ fún ọ wípé à òun ò tí mọ bóun ṣe fẹ́ ṣèyún o pé sọ́ di kèfèrí ó lóun gbà intanẹ́bì sọ òun ó ní ṣùgbọ́n òun ò tí mọ bóun ṣe fẹ́ ṣèyún o tí túmọ̀ sí wípé ọmọ pé intanẹ́bì ní ọ̀dà ọ̀dà ṣùgbọ́n kò tí ì rọrùn fún òun láti ṣe kò sọ di kèfèrí àásí náà sì ni olùyàpò ògìṣẹ́ ọlọ́run náà sì ni ìyẹn wàá túmọ̀ sí kó ti wá di ọ̀sẹ̀ bọ́. now ẹ jẹ́ ká wá bọ́ sọ́dọ̀ àwọn oníṣẹ́ṣẹ́ ká wá wo àwòrán títẹ̀ tiwọn ká wò ó sójọ́ ti Mr Muslim tàbójọ́ ti Mr Pastor. Ati mọ̀tì mr pastor ó clear àti mọ̀tì mr muslim ó clear ó wá ti mr sufi tá a fẹ́ mọ̀ báyìí. tí onísúfí tí bá ń bẹ lọ́dọ̀ ṣéwù rẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ wọn sọ pé ó wà lọ́dọ̀ ọlọ́run. wọ́n sọ pé. wà lọ́dọ̀ ṣéwù rẹ ilá bìtọ̀hárọ̀ àfi pẹ̀lú ìmọ̀ra lè àna hadirọ̀tà sheikh hadirọ̀tùlọ́ nítorí pé ibi tí ṣéwù bá wà lọ́lọ́run wà. agasi pé ọ̀tọ̀mátíkálì tí mùrídìí bá fi lè tẹ̀ fún ṣéwù ọ̀tẹ̀ fọlọ́ọ̀nù ẹbọ ní tiwọn ẹbọ ẹbọ ní tiwọn tí mùrídì bá sọ pé òun ń kí ṣe é wù ó kú òní pé ń kí i ọlọ́run ba rẹ̀ ní ń tẹrí ba fún un ṣùgbọ́n olóṣèlú wa fi títẹ̀ ti mùrídì mùrídì ṣe é wù tó fi wá wé ti mùsùlùmí mùsùlùmí wo tó jẹ́ onísúnà ló sọ àfáà rẹ̀ dọ́lọ́wọ́.